الحمد لله الحمد لله الذي جعل المساجد أفضل بقاع إليه والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن الله أمر العباد بالعبادة أي بعبادته وحده لا شريك له وقال في كتابه أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إذا كانت العبادة هي الغاية العظمى وبيوت العبادة مأمورة ببنائها وإعمارها وإشلائها قال تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا والمساجد هي أحب الأماكن إلى الله عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها نسأل الله عز وجل يجعلنا وإياكم من الذين يعمرون مساجد الله ويتقبلها ويتقبل منا أعمالنا إنه على ذلك قدير أدقفوا ولو وباوا ولو وباتا أدقفوا ọ̀nà lọba tó ṣe àwọn mọ́sálásí tó ṣe ní àyètọ́lọ́lá jù àyètọ́lọ́ fẹ́ràn jù àyè tá àti máa ń ṣe nǹkan tó tóbi jù níwájú ọlọ́run ọlọ́run ọba aláàyè ọwá darí wa gba mọ́sálásí ọlọ́run ní ká máa lọ́bẹ̀ ká máa lọ lè sin ohun ọlọ́run ká máa lè dárúkọ ohun ọlọ́run ká máa lọ lè ohun ọlọ́run ká máa lọ gbọ́rọ̀ ọlọ́run nítorí káyé ni tọ́jẹ́ pé yọ́ máa ń wo àwọn àrùn ẹ̀mí téèyàn ọlọ́wọ́n ọba aláàtọ́ wá kàwá sínú àwọn tí wọ́n wá mọ́sálásí tí wọ́n jáde ńlé ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ àdáwò tí ó bá àyàn lọ́kùnrin téèyàn òfin ní kírun mọ́sálásí kọ́lọ́mọjọ sọlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ Muhammad látara ìmànà tí ọlọ́run ọba aláà tí ó gbé fún ó ti sàlàyé gbogbo ẹ̀ fún wa àánú ọlọ́run kó bá a ń jẹ́rí pé kò sí ọba tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn náà lẹ́yìn ọlọ́run anábíwa muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah ẹ̀yin rúsìn ọlọ́run ittaqullaha ta'ala ẹjá ọlọ́run ọba wa kálẹ̀ ìmà ipé ni nǹkan pàtàkì tọ́lọ́n torí ẹ̀ ràn wá wá sílé ayé ọlọ́run sálàyé bẹ̀rẹ̀ ní Kùránì Karim ọlọ́run bá ní wá máa umiru ọlọ́run láàpá wọn láṣẹ bá ṣe dà wọn sílé ayé ni ọlọ́run ni àpá wọn láṣẹ kan wá ṣe kankan illa liya'budullah ìta nìkan lè ṣe òun náà nìkan lè sin àwọ ọlọ́run ni kí wọ́n sì sìn tí wọ́n má tún sin

Kama bá máa dààmú yóò sọ omi kalẹ̀ látòkè nítorí iṣẹ́ tó fẹ́ ká ṣe yẹn torí ìbádà lọ́lọ́run sí ń ṣe gbogbo ẹ̀hún tó sì jẹ́ pé ọlọ́run ọba ò ní payé rẹ́ ó dìgbà tí wọ́n bá láwọn ò ṣe ìbádà mọ́ táwọn ìyọ̀bá ti ṣe ìbádà mọ́ ọlọ́run payé rẹ̀ ń mú omi jáde fún aláti inú lẹ̀ àti gbogbo àwọn nǹkan tá fi ń sàǹfààní ọlọ́run bá ní hunafa èmi nìkan náà nìkan máa wá sìn torí èmi nìkan mọ́ dá èmi nìkan náà mo sì lẹ́tọ̀ọ́ sí nǹkan máa sìn wọn ò lẹ́tọ̀ọ́ láti máa sìn nǹkan míì nǹkan míì táwọn yẹn bá ń sìn ẹ́ rí i pé òun wà tí nǹkan yẹn ìta dá ni wọ́n jẹ́ al-makhluku la ya'budu al-makhluka al-makhluku òun náà ni ìta dá sẹ́rí ìta dá yẹn kò lẹ́tọ̀ọ́ láti máa sìn ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ọlọ́run ló dági ọlọ́run ló dá omi ọlọ́run ló dáná ọlọ́run mọ̀jà látìbọ̀tán bú gbogbo àwọn tí wọ́n ń sèse kú sìn ẹ̀sìn àbáláyé ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀tí wọ́n sì tún kù lẹ́nu ẹ̀ ọlọ́mọsàbà tí ojú wọn kan lè rí náà kan lè mọ̀ pé táwọn kúnlẹ̀ tì yẹn ẹ́ ọlọ́ọ̀lọ́dà àwọn náà táwọn kúnlẹ̀ tì kan náà ọlọ́ọ̀lọ́dà wọn náà bó wá ní ẹ̀dá ó sì ọlọ́run ìwọ̀n fáhà ọlọ́run ìmì nìkan ní kẹmàsìn wọ́n yóò kí mùsọ̀lá ìrún lẹ́sìn ma kí ma kírun wọ́n yóò tó zaka lẹ́yìn ẹ̀yin tẹ bá ní zaka lọ́wọ́ tẹ lówó lọ́wọ́ ẹ̀yin tá bùkún tá gbéga ẹbù fáwọn tí ò ní ọlọ́run bá láàmì wadhalika dinul qayyima ẹ rí pé ẹ̀sìn yẹn ẹ̀sìn tó pàṣẹ ẹrun tó pàṣẹ ibadatu hiya uzma tọ́lọ́wájé pé ẹ̀sìn tọ́lọ́wọ́n bá ní kásìn yìí òun ni ọ pàtàkì jùlọ ìtọ́ pàtàkì jù nínú tá a máa ṣe ilé ayé òun náà lẹ̀sìn ibi tá ti máa yẹn náà ọ pàtàkì láti máa ṣẹ̀sìn òun náà níbi tá a wáyé náà ni masalasi ilé ọlọ́run ilé tá a wáyé kìí ṣe ilé limamu kìí ṣe ilé àfa kìí ṣe ilé àwọn kọmitì mọ́ṣáláṣí kìí ṣe ilé Eh, bàbá tó fi lẹ́lẹ̀ kìí ṣe ilé gbogbo àwọn tó dá sí mọ́sálásí tí wọ́n fi kọ́ tán kìí ṣe ilé wọn ilé Allah ọlọ́ni wa annal masajida lillah ọlọ́ni gbogbo mọ́sálásí tó wà láyé pátá ọlọ́ni mi ọlọ́mù ní ẹni bá ti kọ́ ó ti bọ̀ mí ilé ọlọ́wọ́ bá ní fala tad'u ma'a Allahi ahada bẹ́bá ti wá wọ́bẹ̀ ẹ má èmi tí mo nílé yẹn náà ní kẹ́ẹ̀mà sí kíní kẹ́ẹ̀mà pè orúkọ mi nìkan mo fẹ́ ma gbọ́ orí burúkú ló délé ayé lórí káwọn pé yá ṣéwù ní mọ́sálásí yá ṣéwù orí ibù ni yá ṣéwù ní mọ́sálásí orí burúkú ní jẹ́bẹ̀ ọlọ́lẹ́fàlá tad'u ma'a Allahi ahada ayé fàlá tad'u ahadan ma'a Allah ọlọ́wọ́ bá ní ẹmá pẹ̀lú mímọ́ mi ní mọ́sálásí mi ní káníkẹ́ máa sí kíníkẹ́ pè Allahu akbar mo fẹ́ gbọ́ ìfẹ́ gbórúkọ ẹlòmí lẹ́yìn Allah ilé ọlọ́wọ́ báyìí bó ṣe wá tóbi tó yìí àyọ́mà yá mi ọlọ́wọ́ fẹ́ràn ààyè kan tó wá fẹ́ràn rẹ̀ ju mọ́sálásí lọ falillahi masalul ala wọ́n náà ọ fẹ́ràn ilé rẹ̀ ilé rẹ̀ ọ fẹ́ràn rẹ̀ ju ilé olé lọ bàbá wà ní olé ó rí pé ẹ̀mí rẹ̀ gbogbo àyè lọ afáwa abu hurairah radiyallahu anhu wọ́n lè nábi sọ pé sallallahu alaihi wasallam ahabbul biladi ilallahi masajiduha ààyè tọ́lọ́wọ́ bá fẹ́ràn jù lérí ilẹ̀ ọlọ́run òun náà ni masalasi ọlọ́run wa abqatul biladi ilallahi aswaquha àwọn ààyè tí ọlọ́run bá aláàkórira jù ọlọ́run kórira rẹ̀ àti má àṣì ní masalai lọ́bẹ̀ òun náà ni àwọn ọjà sẹ̀mọ̀kí masalasi ẹ̀sìn lọ́wọ́ ń bẹ̀ ọjà ń kọ́ àbòsí lọ́wọ́ ń bẹ̀ lànàbìfin tó bá fẹ́ wọjà ha ọfẹ́ lọ lè bá àwọn alábòsí dòwò pọ̀ jìbìtì jàmbá olè ọparí sọ́jà lànàbìfin tó bá fẹ́ wọjà kọ sáde ọlọ́run la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa hayyun la yamutu biyadihil khayr wọ́tọ̀ bá máa lọlẹ̀ kọ́ nítorí pé ọjà báràkì àwọn èsù ibẹ̀ wọ́n ti máa ṣépè ibẹ̀ wọ́n ti máa lù jìbìtì ibẹ̀ lẹ́yìn ti gbowó owó ogun eléyìí orí tí ẹ̀ mọ́lẹ̀ tọ̀wọ́n fẹ́ tẹ̀sádẹ́gùn eléyìí ọ̀dà tí ẹlẹ̀ àwọn èèyàn tó lẹ́ tajà fún ọgbẹ́ wọn ti fi kán rájú ọ̀tọ̀ ni tó máa rí ọ̀tọ̀ ni tó máa rà ẹ wá rí almasajid ilé ọlọ́run ọba yìí ibẹ̀ náà ni a ti máa lọlẹ̀ gbé ọlọ́run ọba tóbi ọlọ́run ọba aláà ó ní fi buyutin adinallah ọlọ́run ọba ní àwọn ilé mi mo wá ti pàṣẹ mo sì yọ̀ǹda mo yọ̀ǹda fún yín mo sì pàṣẹ fún yín kí làṣẹ náà antori fa'a ọlọ́run ọba ní ẹ máa kọ́ mọ́ṣáláṣí antori fa'a ilé mi tẹ́ rí pé kò tí ga ẹ máa gbé sókè àtúrfà ẹ máa ṣàtúnṣe rẹ̀ wàyí kàrà fi hasmo tẹ bá ti wá ṣàtúnṣe tán tẹ kọ tán ẹ máa wá dárúkọ ọlọ́run bá níbẹ̀ ismuhu orúkọ ọlọ́run nìkan ìsọ́bẹ̀ òláhù fi ha belgodo wọlé aṣọ́ rẹ̀ ríjáàlì ọlọ́run láwọn èèyàn pàtàkì láàrin àwọn èèyàn ńlá láàrin èmi ò fi fẹ́ mọ́sálásí sí wọn máa lọ bẹ̀ láàárọ̀ ká máa lọ bẹ̀ ń rọ̀lẹ́ ká máa lè gbé ọlọ́run ọba tóbi ká máa lọ lè kẹrùn ajẹ́pẹ́ ẹni tí ń kírun òun náà lè yàn pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọkùnrin tí ń wá mọ́sálásí èyàn pàtàkì ní lọ́dọ̀ ọlọ́run ọkùnrin tí ń kírun nulé èyàn yẹ̀yẹ́ ni obìnrin nìkan ni wọ́n yọ̀ǹda fún kó kírun nulé kódà àwọn ènìyàn tó bá kí nulé ó lé dáadáa tó bá kí mọ́sálásí Madina lọ kátó wá kó mọ́sálásí tàdúgbò obìnrin bá kírun nínú lé ládátá fún ojú ládátá fún ẹni tó bá kírun mọ́sálásí ànábì Madina torí pé báwọn bá bẹ́ẹ̀ náà ni ìrun wọn máa ní ládá sí ní máa ń tẹ̀wọ̀n sí ní wọ́n bá ti ń jáde sí ní ládá rẹ̀ máa ń dínkù sí àmọ́ níbi ni látàmúná òye má aláhi masajidala anábìnrin gbogbo obìnrin tó bá wá kún lépò fẹ́ lè kírun mọ́ṣáláṣí anábìnrin nìkan ò tó bẹ́ẹ̀ kọ́ da lọ́wọ́ kọ́ fi kọ́ mọ́ lọ ẹ̀rí àdẹ́gbà àwọn obìnrin wọ́n wá mọ́sálásí lọ́bọ̀ wù ọkùnrin dandan ní kóhùn wá mọ́sálásí sẹ́wọ́n méjì tán wá mọ́sálásí yẹn anébùkátà sí ká máa ṣàtúnṣe mọ́sálásí náà lọ́lọ́run fi ní ẹ máa túnṣe ẹ̀sìn máa sì bá dà ń bẹ̀ ọlọ́run bá ní richardson business, èèyàn ńlá wọ́n máa pòrí mọ́sálásí látòlẹ̀ ihun tìjárọ̀ owó owó tí wọ́n transaction owó bí ń bẹ níwájú president ìbásokò ní bá tó <laughs> àwọn ẹni ọlọ́run dìde ńlẹ̀ alọ́gà wọ́n fẹ́ kírun bí ń bẹ wájú gọ́ọ̀nà yọ́ sọ fún wọn pé ẹfà wọ́n fẹ́ náà ni ọ dá iléeṣẹ́ ara rẹ̀ ní ibi tí yóò ti ma ìhà tẹ́yàn àti ìhà tọ́lọ́run òun náà ni kásìkò òun ó tó kásìkò òun bá ti tó ìhà tọ́ bá kọ sọ́lọ́run náà òun náà ni àtọ́lọ̀ ń kọsẹ́ ọ nítorí pé ìrìn orí nǹkan míì tó tóbi jù nínú táǹsì lójúmọ́ lẹ́yìn ọ̀run ákì láàárọ̀ ọba ti ń jígbára ọba ti sáà bóòrùn bá ti yàtàrí átúnkí bóòrùn bá fẹ́ wọ̀ ákì bóòrùn bá wọ̀ tán átúnkí ọba di pé afẹ́lọ́lẹ́sùn átòkẹrùn àwọn ẹni rẹ̀ tún dìde lóru wọ́n tún kẹrùn àtúnjí báyìí átúnjí sẹ́nu ọ̀run ṣe rí ilé tàn wá ní gbogbo ìgbà yẹn bá ṣe ń wọlé tàn jáde yẹn oye ilé yẹn bùkátà kásà túnṣe sẹ́wọ̀n a máa renovate a máa renovate àwọn àwọn offices wa látara lílọ tàn bọ̀ nílọ bíbọ̀ a máa ń ṣàtúnṣe àwọn iléeṣẹ́ wa a máa ń ṣàtúnṣe àwọn ilé ẹ̀kọ́ wa nítorí pé àwọn èèyàn ń wọbẹ̀ wọ́n jáde àwọn èèyàn ń wọbẹ̀ sọ bó ṣe wọ mọ́sálásí jáde òun ọ̀ ń dánáwó lẹ̀ mọ́sálásí ni bẹ́yẹ̀ ọba máa gbé ìnáwó ń bẹ mọ́sálásí yóò dá kálọ̀ lè máa gbogbo mọ́sálásí ọlọ́run ọba tó wà lérí lẹ̀ ní rìfáàsì mọ́sálásí àdúgbò yín mọ́sálásí ìlú yín mọ́sálásí ìsírìtì yín ibi ò ti ń kírun ọ̀ràn yàn ibi ò ti ń kí jímà security tí wọ́n máa sọ yín kọ́mọ́kó mọ́tò yín kọ́mọ́kó dúkìá yín wọ́n fún lówó lóṣùn torí òun náà jẹun lóṣùn àwọn mùsùlùmí àṣàkólé kan lérí ilé wa agbàgbé ilé ọlọ́run a sì mọ̀ pé ilé ọlọ́run ní bùkátà àmọ́ torí àbòsí tà ń ṣe àti ṣàbòsí fọ́lọ́run à ń ṣàbòsí ẹni bá ṣe dáadáa sọ́lọ́run ọlọ́run kúkú ṣe dáadáa sí padà ẹni bá ṣe ìgbà tọ́lọ́run orí òun ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run rí ìbádẹ́lá ẹ̀yìn orísun ọlọ́run ọba wa ọlọ́run ọba ní àwọn ẹni rí wọn ní sálẹ̀ mọ́wàá mọ́ṣálásí bísínẹ́sì wọn ní dí wọn lọ́wọ́ wala bai'un an dhikrillah títà rírà kò ní dí wọn lọ́wọ́ láti mọ́wàá rántí ọlọ́run wa iqamis salah kò ní dí wọn lọ́wọ́ láti mọ́wàá kírun láwọn mọ́ṣálásí ọlọ́run innama ya'muru masajidallah ọlọ́run ìgbàgbọ́ ló ti wọn jáde wal yawmil akhir wọ́n sì ti gbàgbọ́ gbójú àlìkìyàmà ọlọ́wọ́ bá aláwọ̀ gbé wa dìde yóò sì béèrè lọ́wọ́ wa ìjà lọ mọ́sálásí àbá lọ wà qama salat àwọn táwí yìí wọ́n máa kírun lásìkò wà ata zaka wọ́n sì fowó lẹ̀ wọ́n máa mówó lẹ̀ wọ́n máa yọ zakati àwọn tí zaka ọba ti wó wọn wọ́n máa ṣe sàrà ẹ̀jẹ̀ pé inú mọ́sálásí ìkan mélòó ọlọ́wọ́ bá aláwọ̀ lóhun fẹ́ ká máa ṣe mẹ́sì ọ fẹ́ ká máa kírun ká sì máa mú nǹkan lẹ̀ ẹni sàkà bá owó rẹ̀ kò fi ilẹ̀ ẹni sàkà ọba tí owó tí ẹ̀ èyí kọ́ òun náà ṣe fi sabilillah àbákákan ọmọ síláṣí kákìrùn tán kájáde nígbà téèyàn fẹsẹ̀ kárìn mọ́síláṣí ò lè balance ìwọ náà tọ́ jáde mọ́síláṣí láì fi nǹkan lẹ̀ ìwọ náà ò lè balance nítorí kí nǹkan balance òun náà ní pé kọjá pé bá a ṣe kírun tán wa aqama salat ọlọ́run bá a ṣe kírun tán yẹ wà á tẹ̀sí sàkà kò sì mú sàkà lẹ̀ torí pé mọ́síláṣí òun ní ilé àwọn tálíkà kò sí tálẹ́kà kan tí ó lè jòkó lẹ́nu lójú ọ̀nà olówó kan tí wọ́n nílé wọ́n lè lé nítorí pé wọ́n fẹ́ rí wọ́n lè lé nítorí security àbákò sẹ́ni kan tí tálẹ́kà kan tí ó wọ mọ́síláṣí tí wọ́n pè kílọ̀ wá torí ibi tọ́wà yìí ilé ọlọ́run ọba rẹ̀ ni ọlọ́run ọba tọ́yà tálẹ́kà ni ilé rẹ̀ ni tọ́wọ́ ti wá dé inú mọ́sálásí bùkátà àtàwọn tọ́lọ́wọ́ bá alágbọ́lá lọ́wọ́ wọn àwọn náà ṣe wàhálà àwọn náà kàwé àwọn náà kéwú àwọn náà ṣiṣẹ́ àmọ́ kò já sówó jama wọ́n sọ̀tá ọlọ́run ọlọ́run tó bẹ́ẹ̀dì bó ṣe wúlò tó yẹn mọ́ṣáláṣí ibi àti ṣàtúnṣe láàrin àwọn èèyàn tí wọ́n ń jà ní mọ́ṣáláṣí ibi tá àti máa ń ka ni mọ́ṣáláṣí ibi tá àti máa ń rí ọpọlọ àwọn ọmọ tó wò níjà olórí ibú ni wọ̀tọ́ ìfìlì masajid iṣẹ́ tí masalasi ń ṣe láwùjọ kìí ṣe iṣẹ́ kékeré òun ṣiṣẹ́ ju hospital tá ń kọ́ kàkìlọ̀ òun ṣiṣẹ́ ju prison prison yard tá ń kọ́ lọ ọpọlọ tó bá ti dàrú ẹ̀yọ́ miami ọpọlọ tó bá ti dàrú òun ni ó ibi wọ́n ti ń wo wèrè ẹni bá wọ́n masalasi ti máa ń gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run bá wọlọ́ kan rẹ̀ ọpọlọ rẹ̀ ní dàrú kò ní wùwàkiwà tí wọ́n fi mú kò ní ṣiṣẹ́ tí ó fi dèrò ẹ̀wọ̀n bí àwọn hospitals wá sí ń tọ́jú ara bẹ́ẹ̀ làwọn mọ́sálásí ní ọmọ tọ́jú ẹ̀mí ẹ̀bínà gẹ́gẹ́ bí engine tó wà nínú body mọ́tò ara wa ọdá gẹ́gẹ́ bí bọ́dì mọ́tò bẹ́ẹ̀ bọ́kàn bá rí kejì ìkejì olè dáfẹ́fẹ́ àwọn fowólẹ̀ lọ́sípítù jama tán fi ń tọ́jú aláàrẹ̀ ìjọba yíyàwó sọ́tọ̀ gbogbo àwọn táwọn wá mọ́sálásí ibi wọ́n ti máa ń tọ́jú èèyàn ìtọ́jú ìdàkúdà mọ́sálásí lọ́lọ́run ti máa ń sànú ẹ̀ gbogbo ọmọ tó bá fẹ́ yàyàkúyà mọ́sálásí lọ́lọ́mọ lọ sábàbí tí òfin ní yàyàkúyà ma ọ̀pọ̀lọpọ̀ crime ní bẹ̀lẹ́wẹ̀ lómi ọlọ́run bá lo mọ́sálásí ọlọ́run lò ní sábàbí tí tẹ́yàn fi kúrò nínú aburú ayé tó náà wáwò pé ha èmi náà mọ́dà báyìí ìrìn báyìí lánàá àwọn ìgbà tí ń gbọ́rọ̀ ọlọ́ ní mọ́sálásí sí mọ́sálásí náà ó yẹ ká pa ti jama mọ́sálásí níbi tá máa dáwó sí tọ́jẹ́ pé gbogbo àwọn tí máa rìnrìn àjò tí wọ́n mọ́ bí wọ́n lọ mọ́ ẹ̀bùn mi torí ọlọ́run ọgbọ̀dọ̀ wá mọ́sálásí gbogbo àwọn opó tọkọ wọn ti dágbére fáyé tí yàbá ń jẹ wọn wọn gbọ́dọ̀ wá mọ́sálásí tẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ òrukàn tí bàbá wọn ti kú kò sẹ́nìkan tí ó tọ́jú wọn mọ́ gbogbo alájọmọ tọ́jú wọn nítorí pé yáwọn náà bàdà tó wálẹ̀ kọlọ̀n jágùn lẹ́mẹ́sìn kọlọ̀n jásìn wọn jìnà àwọn kan náà wọ́n mọ̀ tọ́jú tiwa náà mọ́sálásí ò ju wípé kákẹrùn ara wa tó kù yẹn àti wùwà tó kù àmọ́ tí mọ́sálásí bá ti ń ṣe ojúṣe rẹ̀ gbogbo àwọn ìṣòro yìí ọlọ́run máa mú kó láwùjọ ẹlòmínà ọkọ rẹ̀ òkú àmáyà ti ń jẹ ojú tó pọlọ mọ́sálásí láti máa yanjú ọ̀rọ̀ rẹ̀ ọkọ àti dánjà mọ́sálásí láti máa parí ẹ̀ àwọn ọmọ àdúgbò tí wọ́n máa hálù kọ̀ránì mọ́sálásí ni wọ́n ti máa kálù kọ̀ránì wọ́n máa wá láàárọ̀ wọn wá rọ̀lẹ́ ọ̀kan náà wẹ́ni rí onítọ́bá dé àdúgbò kan tọ́bá rí pàwọn àgbàlagbà bẹ̀ wọ́n ilọ mọ́sálásí àwọn ọmọ kéékèèké àwọn ilọ mọ́sálásí ó ní àdúgbò èṣù ni má gbé bẹ́ẹ̀ àwọn ọ̀daràn lọ́wọ́ mẹ́ ya kókò ládúgbò náà ká má sọ ọmọlẹ́dọ̀ lórí burúkú ká má di olórí burúkú ìbádàlá èyàn rúsìn ọlọ́wọ́ bá wa dinawul masajidi gbogbo àwọn àdúgbò tí masalasi wọn ti parí kálẹ̀ mọ̀ pé responsibilities gbogbo wa ni gbogbo àtàwà ládùgbò yẹn wọ́n wà ní masalasi wọn láti ibi 20 years ó sì wà ní linted ẹ wà fàtẹ̀sọ́bá ìsọnù kàbáyé ẹ wà fàtẹ̀sọ́bá ìsọnù bọ̀ ó sì ń bẹ lọ́wọ́ òjò máa pa wọn àní òjò ní òjò wọn wà ẹ lè mú ní tọ́lọ́wọ́ bá fún yín kẹfẹ́ra ọ̀run fúnra yín ìbádọ́lá yẹn rúsùn ọlọ́wọ́ bá níbi ni màmbá náà lílá ìmọ̀síjìdá ẹni bá kọ́ mọ́sálásí fọlọ́hún mímọ́ àlèyé nínú owó ní owó ẹ̀ banáláhùn láwùbẹ́ tàfẹ́ ìjẹ́nà ọlọ́wọ́ kọ ilé ńlá gbàǹgbà fún mọ́ńṣánlá ọlọ́wọ́ kọ fún nínú àlìjẹ́nà eléyìí ti tó ọ eléyìí fún gbogbo àwọn tó wá lágbára láti la odidi mọ́sálásí kan mọ́lẹ̀ ọlọ́run fún ẹlòmíì ní owó irú mọ́sálásí táwa yìí sìn ó lè kọ́ mẹ́wàá rẹ̀ yóò ṣe dorí kodo ní nígbà tí kankan ò sí lọ́wọ́ ẹ̀ ọlọ́run sì mọ̀ pé bìtìbìtì owó bẹ ẹ̀ ẹni tí ó wá lágbára àti kó di mọ́sálásí anábì tó sọ̀rọ̀ nípa àwọn náà anábì ní man bana masjida ẹni bá dá sí kíkọ́ mọ́sálásí wàláwò ka mọ́fàṣí ọ̀tọ́tín lèbẹ́ìdì ha ẹni wọ́n bá tó wọ̀ rẹ̀ ká mọ́sálásí kò ju dédé bí tí kò ju dédé bí tí ẹyẹ lè bà sí lọ ẹmọ ilé ẹyẹ koríko kọ́ńkọ́lọ́ ẹ̀ ọlọ́run ní dédé tipa rẹ̀ ká ẹni wọ́n bá tó ní lọ́wọ́ náà nìyẹn òun náà ọlọ́run pe awáwo gbogbo owó tó náà ná sí mọ́sálásí a rí pé gbogbo tí owó rẹ̀ ká kò ju mọ́fàásù kọ̀tọ̀ ilé ẹyẹ kónkóló yẹn ilé koríko yẹn tí ẹyẹ máa ń bà sí òun náà tiraka tiraka ọ́sàkọ́ dìde ilé ẹyẹ tọ́jẹ́ pé ibẹ̀ ni ẹyẹ máa ń kó ẹyẹ rẹ̀ sí anábì ní bánà láhùn láhùn bẹ́ẹ̀ tàn fìlì jẹ́nà ọlọ́wọ́ kọ máa ń ṣàn ilé ńlá náà nínú àlìjẹ́nà tàbádìkú nílé ayé ọ̀run la ọ̀run iná la lọ nílé ayé ẹ̀rí ọ̀run yìí oye yọ́ mọ̀ láyá fọ́ málùn wọlá banun ọlọ́run bá ní owó owó yìí tẹ́ nílé ayé kò ní sáàbà ní lọ́run oye ná dọ́là lọ́run oye ná pánsal oye ná náírà wọ́n àwọn ọmọ yìí ọmọ yìí ọmọ mi rí báyìí ó ti dà báyìí mo tọ́ ma ó ti wá dà báyìí ọmọ náà wá jẹ́ èèyàn ńlá ọlọ́run kò sàǹfààní lọ́run kò àfẹ́ntọ́ bá mú ìbáadà kọ́lọ̀ fi aṣínú àwọn tí ó máa bá wa dá sí ìlọsíwájú masalasi kọ́lọ̀ bá kọ́ wá sàwánà lẹ́ni tí ó máa lọ masalasi kọ́lọ̀ mọ́ sí wa lọ́ta masalasi fastagfirullaha innahu wal ghafurur rahim alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wala ashhadu an la ilaha illa allah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah adúpẹ́ fún ọlọ́run ọba wa ìfẹ́ ọlọ́run ọlọ́run kọba anábíwa Muhammad kọba àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ àti gbogbo àwọn aráàlẹ̀ rẹ̀ pátápátá à ń jẹ́rìí pé kọsọba tá a sìn lẹ́yìn yóò wá sí masalasa nabi yóò ma wá gbà yóò gbà gbogbo àwọn ìdọ̀tí tó wà ń bẹ̀ yóò mú kú àwọn yóò wọ masalasi pẹ̀lú dùnú wọ́n fẹ́rí kalẹ̀ lérí ilẹ̀ mímọ́ kò ní sídọ̀tí kankan bẹ̀ ọwá jáde láyé ó jáde láyé lóru òru lọ́lọ́ngbẹ̀mí ẹ̀ ọwá dára ọjọ́ kejì anábì ni arábìnrin tí ma wá tún masalasi sí ààrí kí tó ń fiyàtì aláìlá Ah, wọ́n ló kú agbọ́pọ̀ ló kú lóru àná àwọn mùsùlùmí àdúgbò rẹ̀ náà wọ́n ti lọ lè sin sí tẹ́ anábì ló kú alábìnrin yẹ kú allah anzaltumuni kí ló wá dé tẹ̀wá jíbi lóru alamtumuni ah, kí ló dé jìmà lásìkò tó kú yẹ ńlá ló torí ó gbà pé iṣẹ́ àwọn tí ó nìkan ṣe àwọn èèyàn dẹ̀ndẹ̀lẹ̀ anábìnrin àádá anzan tó mọ́ ní ẹ wálé wá jẹ́ kí mà nígbà tó kún yẹ kẹwàájú mi anábìnrin ọya gbogbo yín fàkàràjà rasulullah sallam fọwọ́kọ̀fà ala qabriha anábìnrin ọya gbogbo yín ẹ̀ká lọ wọ́n bá tẹ̀lé anábì bíbá anábìnrin ẹ̀sùn tẹ́ ẹ̀sùn tẹ́ nígbà Ah, inú anábì bàjẹ́ púpọ̀ èyàn ńlá lókùn anábì ni dùlú ni alákọ̀bùrì ha ẹfi sàárè rẹ̀ hàn mí láàrin àwọn òkú tí wọ́n tẹ̀ sìn ẹfi sàárè rẹ̀ hàn mí wọ́n ní sàárè fọwọ́kọ̀fà rasul anábì wá dúró létí sàárè rẹ̀ fakabbara anábì wá kírun janaza mi allahu akbar allahu akbar allahu akbar lẹ́mẹ̀rin bẹ́ẹ̀ anábì kírun janaza mi anábì wá sàdúrà fún ipe ah ọlọ́run sànú rẹ̀ lọ́rùn àwọn tí wọ́n kú rẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ sunre sunre ẹlòmíì sunre jama àwọn tó sunre gángan nìyẹn iṣẹ́ wo ní ń ṣe láwùjọ jama òun náà ni pé ń tọ́jú ilé ọlọ́ ọba Nàjàsí odidi ọba ńlá kan ni tó ọgbà fún ànábì àmọ́ kò rí ànábì ìlú ẹ̀ jìnnà nígbà jáde láyé anábì ní Nàjàsí kú ọba ìlú ńlá kan ni ọgbà Islam àmọ́ kò rí ànábì Islam dé ìlú ẹ̀ ọdẹ nígbà òkú ànábì ní ọya ẹja kírun sí nàìjíríà sílá ànábì wa ànábì sọ̀rọ̀sọ́lá ó kírun sọ́bà ọba àlú ńlá ó kírun sílá ó tún wá kírun sí ìyàgbálẹ̀ masalasi ìwọ́n náà dé masalasi ó lè mú gbálẹ̀ ó lè mọ́ ó lè káwọn ọmọ tẹ̀ náà wá páyé ẹja tún masalasi sí a ní tún masalasi sí àwọn tí a bá gbà pé wọn tún masalasi sí àní fún wọn lówó àṣe àtún lè náwó sí bí ó sì jẹ́ síse bí bá ti gbọ́ lọ́wọ́ bá sànú yàn wọ́n ma kọ́ mọ́sálásí ilẹ̀ Yorùbá ní eh, eh, quarter century 25 years wọ́n sì kọ́ mọ́sálásí ilẹ̀ Yorùbá 25 years wọ́n sì kọ́ mọ́sálásí ilẹ̀ Yorùbá nígbà ìdípò wà ṣe Ramadan láàmà gbé káàkì àmàkùn káàkì àmàkùn lóru lálẹ́ Ramadan síbi jẹ́ àyà wọn o ọlọ́run Allah subhanahu wa ta'ala wọ́n sọ fún nínú al-Qur'an ní àyà tó pọ̀ ọlọ́run wa an tasaddaqu ọlọ́run tẹ́ bá lè ṣe sàárà khairul lakum in kuntum ta'lamun tẹ́ bá múrí tọ́wà ń bẹ́ ẹ̀rì orí tọ́pọ̀ orí wà bí sàárà kátó wá pé sàárà ti lé ọlọ́run anábíwa Muhammad sallallahu alaihi wasallam anábí ni máa naqasat sadaqatu min mal gbogbo owó ta bá mú sàárà níbẹ̀ anábí ni owó yẹn dínkù owó yẹn pọ̀ ni o torí gbọ́ ọlọ́run ọba ọmọ anfaqtum min shay'in fahuwa yukhlifu onítẹ̀bá ná díẹ̀ òun fún ilé ìtọ́pọ̀ òun fi mi nínú ẹ̀sìn wa ẹni kọ̀ọ̀kan wa wa ẹjá sàkúlé kan lérí àwọn mọ́sálásí wa gbogbo àwọn tábà ní bùkátà sí àti mọ́sálásí àdúgbò àti yíta àti nkíjí máa ń bí náà ẹjá sàkúlé kan lérí ẹ̀ kọ́lọ́wọ́n bá àlá kọ́mọ́sá ìwọlá àánú ẹ̀ ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́njẹ́ àsùn rèé kọ́lọ́njẹ́ jẹ́ àwọn mọ́sálásí ṣẹ̀dá àwọn ìta ń tójọ yẹn òun náà dáa lẹ́yìn ọkọ́lé ọ̀dà kẹyìn ọ̀rọ̀ mọ́tò dáa èyàn àmọ́ ọba tó ṣe mọ́tò tó ṣe léyìn fún wa ìmọ̀já gbàgbé ẹ̀ àpẹẹrẹ kéyìn gbàgbé ọlọ́run náà ní kéyìn gbàgbé ìnáwó mọ́ṣáláṣí ọwá dìjọ jímọ̀ wọn ni fisabilillah ọwá ní ọlá ó ní ọlá láti mú owó lápò ẹlòmíràn ni yóò rí ẹni tí ò ní sáà mọ̀ pé kò ní mọ́sálásí ṣe sọ́ọ̀sì kìí ṣe ìjòkó àsàlátù wípé tọ̀ọ̀bá ti ní owó ọgbọ́dọ̀ wá kójú mọ́ bá ti ọ́ ilé tọ̀ọ̀bá ti ní òní nánu kò sí pọ́ mọ̀ wípé mọ́sálásí alọ́júmọ̀ ní à kátó bẹ̀rẹ̀ jí màfá kan bẹ̀ tí ọkọ̀ yọ wá lẹ́nu báyìí kò sí rù yẹn lóyún mọ́sálásí súnà yọ kọ̀kọ́ pọ́kálukú gbogbo ayé ti kọjá ìranù yẹn ìranù ní ẹ̀ṣẹ̀ wà sí fáwọn èèyàn ẹni tó bá mọ̀ gbóhùn sírọ̀sì kan náwó ẹni tó bá sì mọ̀ gbóhùn ní tóhùn fẹ́ lọ́dọ̀ ọlọ́run fílẹ̀ ọkàn ni ẹjá bá sọ̀rọ̀ ọkàn tọ́kàn bá fi gbádùn àwọn mọ́sálásí ọmọ gbádùn bó sì ń wọ mọ́sálásí yẹn mọ̀ pé lílọ ríbọ̀ rẹ ìnáwó ní jásí omi tó lò ìnáwó ni tọ́lẹ̀tì tọ́wọ̀ ìnáwó ni fáànù tó gbàsára ìnáwó ni iná tó tàn sí ọdún fi rí náà fi rí bàtà rẹ ìnáwó ni gbogbo nǹkan máa ń dàgbà sí ni káwá sàkólé kan kádàkùn tó lọ àwọn tọ́lọ́n bá kẹ́ ẹjá máa sa àkólé kan lérí ilé ọlọ́run kọ́lọ́mọ́sá ti wá lẹ́nu rẹ̀ kọ́lọ́mọ́sá gbàdúrà ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn tọ́lọ́n ti fa sókè ẹ ọlọ́mọdàwà padà sẹ́yìn gbogbo àtàwà láàrin ọlọ́mọ́sá fà wá náà sókè tí ìbá ń gbọ́ àwọn tí wọ́n ná yọ ma wùnyá ná ẹni tó sì wá ní tó wọn ná ó yẹ èrè ara rẹ̀ ní ṣe òun fúnra ara rẹ̀ ní ọ̀yìn tí ìbá ná náà ni ó bá gbogbo àwọn táà tí ìdìdì rárá ọlọ́mọ́sá fà wá náà sókè ẹlòmíì àníyàn rẹ̀ dáa àmọ́ kò sí lọ́wọ́ ẹ̀tọ́ kan kọ́lọ́mọ́sàbà bùkúrú wọn gbogbo àwọn tọ́lọ̀ ti bùkún pé tọ́jẹ́ pé wọn ọ̀rẹ́dì àti ná abẹ́lọ́ kọ́lọ́mọ́sàbà yí wọn lọ́kàn padà gbogbo àwọn tí wọ́n ti ná ọlọ́mọ́sà gbà kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run àánú ọlọ́run wa kọ́lọ́run